الحمد لله وصلى الله وسلم على نبينا محمد وبعد قال المصنف حفظه الله ورعاه المفيد في أحكام العيد سمي العيد عيدا لأنه يعود كل سنة بفرح مجدد بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله náà gẹ́gẹ́ bí àdéǹtì a ṣe fúnra wa ní ìpàdé tó kọjá wípé ọ̀sẹ̀ yìí àti ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba a kọjá lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ tó jẹ mọ́ sàlátìlẹ̀ Eid ìmọ̀ ọdún àti tó jẹ mọ́ oṣù Dhul Hijjah ìta wà nínú ẹ̀ bákan náà àti díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó jẹ ọmọ bóyá ẹran iléyà àtàwọn kan tó jọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ tó sájẹ mọ́ ìjọsìn ti ń bẹ níwájú wa táwọn owó yìí báwo láti ṣe táàfi ní ṣe mistake báwo láti ṣe táàfi báyìí ọ̀nà ọlọ́run ọba pàdé báwo láti ṣe tó fi jẹ́ sí pé àmọ̀rí bọ́kù ní gbogbo tí wọ́n ń pè ní àdàdálẹ̀ àbíbídà nínú ìjọsìn wa àkòrí àwọn ọ̀rọ̀ tó wà nínú tírà yìí nínú àwọn tó wà lọ́wọ́ wa yìí mo mú jáde kúrò nínú tírà tí orúkọ rẹ̀ wà lókè tá a fà wí ní al-mufidu fi ahkam al-eid tó jẹ́ nǹkan tẹ́ kí n sọ báyìí ní wípé orúkọ tá a kọ sókè ní al fi ahkam al kìí ṣe èmi ni mo sọ báwọn kìí ṣe èmi ni mo sọ lóko yẹn lẹ́lómi lè máa rò pé dókítà ọkọ tírà kan tó jẹ mọ́ eid ní ọ̀kọ́ mo kàn mú díẹ̀ díẹ̀ wọ́n á rí bí majority nǹkan tí mo mú nínú tíra ń jẹ́ àlèmọ̀fíìdù sí àkàmìlẹ̀ ẹ̀sìn náà so kì í sì mí ni mo mo kọ́ mo kàn mo yọ àwọn nǹkan kan kúrò mo sì pa àwọn nǹkan kan rẹ́ ń bẹ̀ láti wá jẹ́ sí pé àmánà ni wọ́n ń pè lẹ́nu sẹ́ríà kéèyàn ní fọkàntán lórí gbogbo nǹkan bàbá fowó sí ọlọ́dọ̀ tàbí ọba wọṣọ tí kìí ṣe tiẹ̀ bàbá ní asọ́yìn ìdá púpọ̀ jẹ́wọ́ fún ọ pé àwọn fún mi àwọn fún mi ni so kò sì ṣàdúrà fẹ́ntọ́ fún ẹ nítorí léwu jù ní mímọ̀ àwọn èèyàn máa jí mímọ̀ wọ́n jí mímọ̀ jẹ́ owó lọ lásìkò táwọn ẹ̀ especially internet náà nǹkan yẹn ẹlẹ́mi ọkàn kọ àwọn ọmọ wa ní wọ́n kọ kínní kan wá láti skul lọ́kàn lọ download ni yóò sì gbé yóò sì kọ́kọ́ sí parí ẹ̀ pé kínní kan pátó kí lòun jẹ́ kínní kan àdìgún lòun jẹ́ ìní kankan mọ́rù lòun jẹ́ tí wọ́n lọ kọ́ ni ebó jí mú lórí kí ni ọ̀kọ́ rúpẹ́ ń tọ́kọ́ ọbẹ̀ kó pé ìwọ́ lọ mú wa kọ́ ọ̀dẹ̀ tọ́jú tí wọ́n torí wa àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run wà lórí ẹ̀ lójú la fẹ́ gbà mẹ́ nítorí ọba kọ sọ pé ọmọ kọ èyí tó kọ sọ pé mo mú wa ń bì kàn tó nípa báyìí ẹ má fẹ́ wo ẹ̀kúnrẹ́rẹ́ sí dáadáa kọ́ lọ sínú orúkọ tíra yẹn al-Mufidu fi ahkamil Eid kí ti gbogbo nǹkan náà lọ́wọ́ à ń bẹ̀ ṣùgbọ́n ọ̀sán ọmọ níwọ̀n ó sì wà òkè alhamdulillah náà summiya al-iidu iidan. li'annahu ya'udu kulla sana. wọ́n ní kílọ̀bà tí wọ́n fi sọ iidu ní iid kílọ̀bà tí wọ́n fi pè ní iid èdè lárúbáwá ní iid èdè lárúbáwá òun náà ní iid kílọ̀bà tí wọ́n sọ ní iid wọ́n torí pé li'annahu ya'udu wọ́n múrúkọ ẹ̀ wá látara bẹ́ẹ̀ bọ̀ ẹ̀ torí pé ìmọ̀ ń wá bá wa ní gbogbo ìgbà lẹ́ẹ̀kan lọ́dún yọ padà wá ẹni pé bàbá ti sọdún ìtàn ìsìn àtúmọ̀ sọ pé ọlọ́njẹ́ á ṣe ẹ̀mí ẹ̀ ó ti lọ́dún náà nìyẹn gbogbo tí bá yẹn ti pé ọ̀ ń padà wá bá wa lákòókò tá a ṣíṣẹ̀rí àṣàkókò sí tí bá ń padà wá wa á mà pé lọ́dún gbogbo nǹkan tí bá ń padà wá bá wa lẹ́ẹ̀kan lọ́dún tó jẹ́ pàwọn náà fèsì ẹ̀ fúnra wa à ní pè lọ́dún o àwò nǹkan mi fún tiẹ̀ àwọ̀ lọ pè ní eid tó bá ti lè pè ní eid báyìí o ti dá mi lẹ́nu torí ọdún gbólóhùn ṣẹ̀ríà gbogbo tó bá jẹ́ gbólóhùn ṣẹ̀ríà bí àsọ̀láàtì náà kí ẹ gbé mo fẹ́ kírun fún bàbá mi èròǹgbà rẹ ti ní pé o fẹ́ ṣàdúrà fún bàbá rẹ ní sọ̀gbà ọ̀gbà mo tó bá ní mo fẹ́ ṣàdúrà fún bàbá mi àkálùkọ́ sọ pé yẹ kọ̀rẹ́ ọgbà àbí ọgbà mo fẹ́ ṣàdúrà fún bàbá mi ṣùgbọ́n tó bá ti lo gbólóhùn ṣẹ̀rẹ́ à ni mo fẹ́ kírun fún bàbá mi à á sọ pé bàbá rẹ dọ́ lọ́nkọ́ ni bẹ́ẹ̀ ni gbogbo gbólóhùn ṣẹ̀rẹ́ à jìnà gbogbo tá a máa ń ṣe tá a máa ń ṣe àgbọ̀dọ̀ pé lọ́dún àfi ń ti ṣẹ̀rẹ́ àbá nìyẹn ọdún so wọ́n pè ní ọdún torí pé máa ń padà wá bá lẹ́ẹ̀kan ní ọdún lẹ́ẹ̀kan ní ọdún inú àwọn eh, ìrònú jinlẹ̀ kan tí ó wá bá mi nípa pé bá àti máa ń so èdè wa mọ́ èdè lárúbáwá òun náà ní wípé ọdún èdè yorùbá yẹn kìí ṣe ni bí ìwádìí tí yẹn ó di yorùbá padà ti wá láti inú lárúbáwá ni gẹ́gẹ́ bá a sọ wípé bọ́ọ̀lù bọ́ọ̀lù ní ìsìn ẹ̀ yorùbá sáni ṣùgbọ́n sí ìpìlẹ̀ rẹ̀ sí yorùbá so èdè ìdù yìí lárúbáwá ni nígbà táwa yorùbá fẹ́ pè ní ìd àmọ́ wí la fi ń pè ní ọdún sẹ́yìn pé ìd ìd ìdì ìdì ìdì ọdún ọjọ́ làwọn so e, e, e, iye lẹ́tà tá a ní náà lọ́wọ́ à ń bẹ̀ pàdé ìdù ọdún ìdù ọdún ìdù ọdún. àwọn òní àyìn àní àyìn ní èdè yorùbá láti sọ àyìn di ọ àti àyìn di ọ ọwá di ọdún ọdún lọ́dọ̀ wa so nípa báyìí èdè yẹn kìí ṣe ìpìlẹ̀ jìnlẹ̀jìnlẹ̀ yorùbá àwọn yorùbá kìí làwọn ayẹyẹ làwọn wí ní tiwọn nípìlẹ̀ wa àtàwọn nǹkan mìíràn bá ń lò náà. bí fọ́rọ̀ ṣe mú jẹ́ dẹ́t. náà. رخصة الله للأمة المحمدية بالعيدين واني رون الله وباسي فاوى جوا النبي صلى الله عليه وسلم تبي فاني ودومي جباب واني رون الله جاي ثم يعني في كما ni ẹ̀kọ́ wo lọ́wọ́ lára pé à ń sọdún láwa mùsùlùmí ta lọ́dún méjì kágbà pé àánú ọlọ́run ọba lọ́jọ́ fún wa rúkṣọ ẹ̀dẹ̀ ní wọ́n pè ní rúkṣọ ẹ̀dẹ̀ tó lọ́run mú wá fún àwa ìjọ ànábì sallallahu alaihi wasallam pé ká máa ṣe ọdún méjì ọdún ńlá méjì ló fún wa wọ́n ẹ̀dẹ̀ ni kí lọ́ba kan fi ń pè ní ẹ̀dẹ̀ ajẹ́ sí pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn a nílò ọdún níjọ wa ni pé a nílò ọjọ́ ayẹyẹ ẹ gbogbo àwọn club kìíní kan afẹ́nifẹ́re club kìíní kan club kìíní kan ìyá bàbá ń dé àgbà club club gbogbo ẹgbẹ́ táwọn èèyàn máa ń dálẹ̀ ẹ rí i pé wọ́n máa ń ní ọjọ́ kan tí wọ́n fi ṣe ayẹyẹ ẹ torí pé àdámọ́ mi ènìyàn ni pé tí bá ti ń bá seriousness yìí bọ̀ tí ọba táyì kankan fún láti fi rìlífù ẹ̀kọ́ bí wàhálà àti wàhálà tó ṣe ẹ rí i pé yọ́n máa kó ìrẹ̀wẹ̀sì bá kò sì ní jẹ́ kó ní akitiyan àti ṣiṣẹ́ rẹ̀ àdàmọ́ ló fi jẹ́ sí pé ìrọ̀rùn lọ jẹ́ fún wa tó lọ́run ti fún wa ní ọdún ẹ̀tún wá wò ọdún méjì ní ọdún ńlá ọlọ́run tó wá fún wa ní ọdún ọ̀sẹ̀ nínú sẹ̀ríà Islam ìjọ tí sọjọ́ ìkíni ìjọ jùmọ̀ ọdún lónìí ọdọọdún jimá àmọ́ wọṣọ tó dáa yàtọ̀ kódà ó dáa ká máa tábà lè gbìyànjú láti gbé ká jẹ́ kí inú ilé wọ́n fẹ̀ fífẹ̀ tí mo mẹ́rin ni pé ká jẹ́ kó tẹ́jú fún àwọn ọmọ wa ká jẹ́ kó tẹ́jú fáwọn ìyàwó wa lọ́jọ́ jimá tọ́lọ́ bá gbà wá láyè bẹ̀rẹ̀ òní jimá oúnjẹ dáa máa jẹ́ jimá special ni kò sí láì jimá tìdíkọ́jọ jimá ni ìwé àsọtọ́wọ̀ ọjọ́ jimá ẹgẹ́ bó ti jẹ́ special náà sẹ̀ríà bẹ́ẹ̀ ni àwọn nǹkan mìíràn tó ń sin jọjúmọ́ àná jọjọ́ special bẹ́ẹ̀ pọ́kọ̀ méjì lónìí náà oníkan bọ́yá dàsún àtijọ́ ni òun lọ́ọ́ máa gbé lọ gbogbo ibi tó bá ń lọ ó sì ní kan kámúrì tó bá di jọ jimá kámúrì ní kò gbà fà gbé wá sí masalasi ọ̀sọ̀ lọ́jọ́ fẹ́sẹ̀ Islam ó sì gba aládàá rẹ̀ tó bá lánìyàn tó dà tó gbogbo àwọn nǹkan àwọn èèyàn láti mọ̀ ìrọ̀rùn lọ́lọ́run ṣe fún wa Islam tó fi gbé ọdún wa fún wa náà.

ọjọ́ tọ́lọ́wọ́n ọba ní kí ànábì àyíṣà ànábì Musa àríṣọ́láàtọ̀ ọ̀sẹ̀lá kó borí dání ẹ̀dán lóhùn kó borí Fáráò kí ni àwọn máa ń ti ń gbà náà dùn lọ́jọ́ yẹn kí ni a máa ń ti tọ́ bá ti dé ẹ sọ̀rọ̀ o wọ́n ń gba àwẹ̀ ẹ̀dá fún táwẹ̀ wá lọ́dún àfa ẹ̀dá táwẹ̀ lọ́dún àwẹ̀ sọ́dún àwẹ̀ opposite lọ́jẹ́ fọ́dún kò tí ẹ̀ jọmọ́dún rárá kí wọ́n pé àjọ látàrọ̀ tó ti di mọ́ àmọ́ sọdún lónìí sọdún wa nìyẹn eléyìí sọdún ẹ̀rí eh, nítorí mo tó fi rí báwọn irú ọjọ́ yẹn dẹ̀ ní ọjọ́ ńlá ni ọjọ́ ńlá ni nínú kọjá sí pé wọ́n gbà wẹ̀ ńjọ́ alákọ̀ọ́kọ́ jọ́ kejì wọ́n ṣe kíni wọ́n ẹ̀yọ́ gbà àràfà jọ́ kejì àwọn ṣe kíni kò fáwọn tó bá yẹ bá wà ní ẹni ànábì Ibrahim àríṣọ́láṣọ́ wọ̀sọ̀lá bọ́lọ́run ti pàtàn rẹ̀ tó náà lọ kùrán wípé ọ̀pá ẹran lóòótọ́ ẹ̀yìn tó mọ̀ sọ́jọ́ ọdún wáyé hmm, sọ́jọ́ ọdún wáyé kì í sọ́dún wọn ò lọ yí ìdí wọn ò ṣe kankan àgbọ̀tà ànábì kankan gbogbo náà lọ kùrán tó kọ́ kẹ́kẹ́kẹ́ ànábì náà ní ànábì Yunus ànábì Dawud Suleiman àgbọ̀ pé ọjọ́ ọdún sófin yìí àpé pípé ní ẹ̀sìn Islam ọlọ́run ọba tó sọjọ́ àlẹ́ yẹ́wọ́n akimantó lakum dinakum tí a bá wo ronú sáyà yẹn ọmọ pé nǹkan bẹ lábẹ́rẹ̀ púpọ̀ ọlọ́run ní òní ni mo pé ẹ̀sìn fún yín ẹni pé tí ò sí nínú àwọn ẹ̀sìn tó síwájú mo fún yín irú ẹ̀ náà ní nǹkan táwọn ọdún àwọn ọmọ ànábì kankan tó sọdún àgbọ̀ pé kò sí ṣùgbọ́n ààrẹ rí ẹ ààrẹ rí ẹ̀hún ó súnmọ́ wípé ah, ọdún kéré lọ́dọ̀ wọn wípé gbogbo iṣẹ́ tiwọn ìjọsìn ìjọsìn ìjọsìn ni ọdún tó tẹ̀lé àmúwá yìí wọ́n fẹ́ relief wa ni wọ́n fẹ́ ká sinmi ká rìlá pé ah nǹkan bá bọ̀ ká sì ká tura ká sáànù change condition wa náà hadith tí wọ́n fẹ́ gbé wá yìí wọ́n fẹ́ júwe pé báwo ló ṣe jẹ́ ìrọ̀rùn fún ẹ̀yà náà ẹ̀yà náà. عن انس رضي الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم ولاهله المدينه يومان يلعبون فيهما في الجاهليه فقال قدمت عليكم ولكم يومان تلعبون فيهما في الجاهلية وقد أبدلكم الله بهما خيرا منهما يوم النحر ويوم الفطر أخرجه أحمد وأبو داود بإسناد صحيح نعم هذا حديث مني حديث يوم قايتا فوقي كلا نبي بح صلى الله عليه وسلم يعني قلني أرباني نباتا آه، ànábì alayhi salatu wassalam Anas ibn Malik ẹni tó jẹ́ ọmọ ọ̀dọ̀ ànábì ní pàtàkì ó ní ànábì wá dé sí ìlú Madina sallallahu alayhi wasallam ànábì dé sí ìlú Madina ó wá bá wọn pé wọ́n ní ọjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi máa ṣe gbádùn yal'abuna fihima wọ́n máa fi ṣayẹyẹ láìp wọ́n ṣeré wọ́n ṣe fàájì méjì yẹn ó jẹ́ bí ọdún fún wọn ọba àwọn ní ìlú Madina bá wọn tó ìlú Madina yìí hmm, nǹkan bẹ́ẹ̀ yẹn o ẹlẹ́sìn mẹ́ta ní bẹ́ẹ̀ tó ti di wọn nàbí dé sọ̀rọ̀ bá wà rẹ̀ yẹn ẹ̀sìn mẹ́ta ní bẹ́ẹ̀ ṣùgbọ́n kan lókè làwọn kan lọ ìsìn àkọ́kọ́ tí mẹ́mẹ́ tó lókè jù òun náà ni àwọn Júù àwọn ní wà lókè torí gbogbo ìjọba ní òlóhun tí ń tọ́jẹ́ máa Eh, security business gbogbo ń tọ́jẹ mẹ́rin ẹ̀mí ìlú ọ̀dọ̀ wọn lọ́wọ́ àwọn Júù àwọn ẹni wọ́n máa dààmú àwọn ẹlẹ́sìn yòókù pé wọ́n lè forí wọn gbára wọn wọ́n lè dààrin wọn rú torí pé ọwọ́ wọn ni okùn ìlú ń wà nígbà náà sojú mẹ́mẹ́ àwọn kejì àwọn kìrìtẹ́nì wà tí wọ́n kéré wọ́n kéré gan-an ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́bọ tó ẹlẹ́ẹ̀kẹrin oní àwọn mùsùlùmí kánàbí ò tó dé sallallahu alaihi wa sallam ìsìláàmù ò nínú tá a bá ń gírè díẹ̀ pé kò wà lókè àwọn jù wọ́n jù àlọ́ kò tí ẹ̀ hàn jù lọ hàn àwọn ẹlẹ́sìn jù tí wọ́n pé àwọn tẹ̀lé ànábì Musa lẹ́yìn ṣùgbọ́n bàtà dé sallallahu alaihi wa pẹ̀lú ọlá ìjẹ́ ànábì ọlọ́run tánàbí dé sallallahu alaihi wasallam islam borí bíborí tó borí ó yẹ ká mọ̀ pé ọ̀tẹ̀ wà ọ̀tẹ̀ dé lọ́dọ̀ àwọn tí wọ́n borí tẹ́lẹ̀ àwọn náà ní kíni àwọn ìjú wọ́n wá lépa lépa lépa lépa wọ́n sàǹfà wàhálà tó ní tí wọ́n fẹ́ mú jáde nígbà torí táìmù wa ó ní pé nígbà táwọn dé ìlú Màdínà ọba wọn tí wọ́n ń ṣe ọdún ọjọ́ méjì ọjọ́ méjì yìí ìbéèrè mẹ́mẹ́ẹ̀ ṣé méjèèjì tó lera wọn ni méjèèjì tó lera wọn àbí ti wà wa tọdún tún náà wà ní ni ò wádìí nǹkan mẹ́mẹ́ ǹjẹ́ máa ń fẹ́ máa tójú bọ̀ nǹkan bí táà ti máa tójú bọ̀ àwọn lọjọ méjì mi ń àwọn afọ́kà túmọ̀ ìlérè pé méjì mi ń tó méjèèjì tó lọ́jọ́ báwa náà ṣe lọ́jọ́ méjì báwa náà ṣe ọdún ṣùgbọ́n àwòrán hadithi ó fi ń yé wa yí pé ọjọ́ náà wà lọ́tọ̀ọ̀tọ̀ láì tí ìwádìí jìnnà à ń rí àpẹẹrẹ nù hadith tó ń dúmọ̀ rí pé ọjọ́ náà wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ máa sọ fún wa nípa àlàyé hadith padà náà ṣùgbọ́n mi ò dìdí ìwádìí ẹ̀ ṣùgbọ́n nínú hadith yìí ó ń fa ní àpẹẹrẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà wọ́n ń lo ọjọ́ méjì fi ń sọdún níta fẹ́ béèrè ni pé ta ló dá ọjọ́ méjì ńlẹ̀ tẹ̀m̀pẹ́lẹ́sìn mẹ́ta ló àwọn òwú ló méjì hùn tí wọ́n fi sọ pé lè áhìlè màdínà gbogbo ará màdínà ni mo fi ń sọdún wọ́n ní gbogbo ará màdínà ni mo fi ọjọ́ méjèèjì wọ́n fẹ́nu kò pé ọjọ́ méjèèjì yìí àwọn máa fi sọdún ìdáhùn ni pé kò jọ mẹ́sìn ìlú ló ti kíni ìlú ló ní gbogbo ẹnikẹ́ni tó bá ti wọ ìlú ọgbàgbé kíni ọgbàgbé ẹ̀sìn rẹ ọba wa ṣe ọdún màdínà ẹ̀bí ọdún màdínà ló kọ rẹ̀ ń jẹ́ kì í sọdún júù kì í sọdún ẹlẹ́bọ kì í sọdún kìrìsẹ́ ló fi jásí pé wọ́n ní wàlẹ̀ ahli li Madina gbogbo ara Madina ni máa ń ṣe ọdún gbogbo ẹ máa ti ń gbé Madina yọ sọdún yà sọdún méjèèjì yìí wọ́n máa ń ṣe nílùú Madina ànábì débẹ̀ yalabun wọ́n máa ń ṣeré ń bẹ̀ gbogbo oríṣiríṣi eré ni wọ́n máa ń ṣe kálukú bá máa retí pé ọjọ́ náà fẹ́ dé táàrí bí àwọn èèyàn ti ṣe kálukú pitú tó bá máa pa wọ́n ní gbangba tí wọ́n ti lọ wòran bí Mandela Mandela Park àbí freedom freedom park àbí ṣe bíbélì eléyẹn tàbí stadium alùpùpù kò tiẹ̀ wà káwá wò ná ọjọ́ ní tẹ̀mọ́ ti ṣeré náà anábì wa sọ fún wa sallallahu alaihi wasallam. قدمت عليكم ولكم يومان تلعبون فيهما في الجاهلية مدي واباني اتي لو جامي تافين سيري تافين من صدنا يعني على عين تلا تلا ها وقد أبدلكم الله بهما خيرا منهما أنا الوان سوف ما يكي ولن وباتي باني طارو ọlọ́run ti bá yẹn fún méjì míì ṣe kí ni pààrọ̀ rẹ̀ ẹ ti ń sọ̀rọ̀ yìí orúkọ kí ni a ti ń sọ ti ọlá ṣe àǹfẹ́ ọdún tí ń bẹ́ ńlẹ̀ kì í sorúkọ ẹ̀sìn orúkọ ìlú ni ẹ ti ń sọ̀rọ̀ àbí ní ìsìn sorúkọ ìlú ní ti ń sọ̀rọ̀ àbórúkọ ẹ̀sìn jẹ́mọ́ ẹ̀yìn fi yá pé ẹ̀sìn ti gba ìlú nígbà táwọn ti ń sọ̀rọ̀ ilé sallallahu alaihi wa sallam ah tí ọba rí bá kò ṣeéṣe wọn kò yẹ ọmọ àlè ni wọn àtọrin ẹ̀sìn ti gba ìbò ìyẹn ni pé tẹ̀sìn bá dé lẹ́vù kan nínú agbára rẹ̀ ìbò kínní ìbò gbogbo àtàlùmọ́lẹ̀ náà nàìjíríà tá a wà yẹ wọn kírísítẹ̀nì ti mú wa ẹ̀jẹ̀ ti kó wa lẹ́wọ̀ pẹ̀lú skul àfa tí ìbá sẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn skul wà ládùúgbò yìí gan-an kíánikíá yẹn ọmọ yín kẹ́ máa lo ìbòrí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ fìbòrí wá sí skul tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn gbà tí agbára ẹ̀sìn dé wọ́n wò pé ẹ̀hìn kíní ti padà tá a bá ṣe báyìí à ní pékinni à ní rọ́mà ẹ̀hìn eléyìí tó ní orí ọlọ́run fún wa pé ìwú ọlọ́run lu àwọn kan sábàbí tí àwọn kan fi padà síbi tí ó wù wọ́n wù wọ́n o <laughs> kò wú rárá o tọ́ba gba àfáàtì nǹkan ọmọ ní sùkúl rẹ̀ irọ́ ni o kìí ṣe pọ́tẹ́ lọ́rùn o ọkàn gbà nítorí pé àkùnrin ah, rí nǹkan jẹ tá a bá ṣe kíni tá a bá ṣe ọmọ òní wa ìdínà sọ agbára ẹ̀sìn tó bá ti débi kan yóò ti kíni yóò gbọn oríṣiríṣi nǹkan dànù sọ nígbà kan tó jẹ́ sí pé eh, ojú wa dúdú púpọ̀ wọ́n kó wa wọ́n sì ba oríṣiríṣi ìrànjẹ màá máa ń sọ ẹni tó ìtẹ́nu àwọn olórí nàìjíríà tó ti kú òun bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n nípìnlẹ̀ kó tó di gbọ́n di tí wọ́n dà padà wọ́n yẹn wọ́n á ní ha nígbà tó kọ́ mọ́sálásí sílùú rẹ̀ padà ọkọ̀ mọ́sálásí ńlá kan wọ́n ní ọ̀gbẹ́yìn ìmọ̀ọ́mù wọ́n ní kí àwọn scholars ọ̀sẹ̀ tí wọ́n bí àwọn ẹni wọ́n ṣe ń ta tó fẹ́ntì ọ̀sẹ̀ ìmọ̀ọ́mù àyàn wọ́n dàgbé ah, ó ti di christian ní tiẹ̀ ó ti wá wọ́n ní sọ yìí pé ah, ìwà gbàgbé ìpìlẹ̀ mi tán ẹ̀ yẹn ni pé kì í ṣe pé àwọn gánmà pé kínní ó ti tánì kò sí padà wọn tùmí ìfẹ́ dárúkọ ń tó ó ṣe wọ́n yí nǹkan padà torí bí wọ́n fi agbára agbára ẹ̀sìn wọ́n fi yí àṣà ìlú kọ̀ọ̀kan padà síbi tó wù wọ́n so bẹ́ẹ̀ náà ní gbogbo bitẹ́sì máa ti strong yóò yí nǹkan padà ànábì kéde lórúkọ ẹ̀sìn láàrin yìí ó sì ń yí nǹkan ìlú padà torí pé ẹ̀sìn ti ní kẹ́nu ó ti lágbára ń báyìí. Hmm. yawm an-nahar wa yawm al-fitr. naam yawm an-nahar wa yawm al-fitr. ànábì ọjọ́ méjì lọ́wọ́ fi yípo fún yín ó ti pààrọ̀ ọjọ́ méjì tẹ́ fi ń ṣeré tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ fi ń sọdún àti fún yín lọ́jọ́ méjì ọjọ́ méjèèjì àkọ́kọ́ yawm an-nahar ọjọ́ tá a máa ń pẹ̀ràn nínú ọdún iléyà ni yawmun nahr ọdún iléyà ẹlẹ́ẹ̀kejì wa yawmul fitr ọdún ìtùnú méjèèjì ànábì sallallahu alaihi wasallam ní àfipárọ̀ yawmun nahr wa yawmul fitr yawmun nahr wa yawmul fitr náà ọjọ́ iléyà àti ọjọ́ ìtùnú èyí tí mo fi sọ fún alẹ́ nǹkan yìí pé ọjọ́ méjì tí a fi sọdún yẹn kọ̀ wá papọ̀ ta ní àárí òórùn rẹ̀ nù hadith ó ní wípé arọ́pò ànábì pe ọdún ìtúnu àtọdún iléyà ní arọ́pò fún ọjọ́ méjì táwọn náà ti ń ṣe kí ni ń ṣe tó ọdún ìtúnu àtọdún iléyà tó lè wọn òfin yìí à ń ọdún tiwọn náà ti ń lọ́jọ́ ni lọ́tọ̀ọ̀tọ̀ ni náà aya ẹ̀sọ́. al-ibnu bi samari dus min al-juwairiyat. eléyìí nínú àwọn nǹkan tí ó jẹ máa ọdún náà ni ọdún náà ni al-ibnu bi samari dus min al-juwairiyat nínú àwọn nǹkan tí a yọ̀ǹda fún wa nínú ọdún òun náà ni pé wọ́n yọ̀ǹda fún wa wípé ká máa gbọ́ ìlú dúfù a lè gbọ́ tá a bá sì fi lè gbọ́ wọ́n gbọ́dọ̀ lù náà torí pé tá a fẹ́ gbọ́ ìlú tá a fẹ́ gbọ́ kò ní lu ẹ̀ ẹnìkan ló ti kí ẹnìkan ló lù àwọn wo ni a ní wọn ó lù ibi tí nǹkan wà ní àwọn tí ó lù ú onílà àwọn ọmọge ọmọge kéékèèké bí àwọn ọmọ ọdún méje kankan bí eré ebi wọ́n bá bí pé àwọn ọmọ akó wọn àwọn obìnrin náà wà lù ọkùnrin lè ọkùnrin ti kí ni ó وعن عائشة رضي الله عنها قالت وما قرين ما هو يتقي بها كسرين ده ابن ما زين له ما قرين سي يوسي انك كم جاد لين نيا تبان لولو باي بان بان بان بان بان انك كم بودا جاد تيوما تيوما لولو فون ẹnì kí n lùlù bá dẹ́gbọ̀n nǹkan kan ní ọmọ ní ó bèèsì lílù tí ń lu ohun kan ní ọmọ lùlù نعم إيه. وعن عائشة رضي الله عنها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم وعندي جاريتان تغنيان بغناء دعاء فاتجع على الفراش وحول وجهه ودخل أبو بكر فانته فانتهرني وقال مزمارة الشيطان, مزمارة الشيطان عند النبي صلى الله عليه وسلم فأقبل عليه الرسول صلى الله عليه وسلم فقال دعهما يا أبا بكر إن لكل قوم عيدا وهذا عيدنا فلما غفل غمزتهما فخرجتا رواه البخاري نعم حديث يوفي ويقول كوكو رسوس كوكو يعني نبي ولين جوكا صلى الله عليه وسلم سيارة يوم سنجي عائشة رضي الله تعالى عنها ما جمع لدوه ما باع ما جميزي لدوه tàbí òbí máa ń tiẹ̀ bọ́ọ̀dì aláwọ̀tà àwọn ọlọ́mà ọmọ abdullahi ni wọn ìyá abdullahi ṣùgbọ́n wọn ò ọlọ́mọ fún ọlọ́mọ gbogbo ìrí ìyẹ́jà máa mọ̀ pé ẹni tí wọ́n bá sànẹ́bì di nǹkan mi ẹ sọ fún pé ó ti jẹ̀gò tiẹ̀ ọpọlọ ẹ kú mẹsẹ̀ kò wà nẹ́bì káyọ̀ tó bí màdì ẹ dákun ẹ dá mi lọ dá ló ń tọ̀hún tí wọ́n á ní pé à ìyàwó òun ọlọ́mọdé òbí ma tẹ́wà sáàmì dá sọ́wọ́n kò sí ẹ̀yìn alánẹ́bì wa sọ́dọ̀ máa ìyàwó wọn ni òbí mọ gbogbo àwọn nǹkan yẹn àmì nì kí ti pọ́lọ́ wọn gbàdúrà nẹ́bì sùnmọ́ lọ́wọ́n fi yí ẹ gbọ́dọ̀ tẹ́lẹ̀ pé gbogbo àdúrà sáná bí ti lọ́wọ́n gbà fún nítorí súnmọ́ pẹ́kípẹ́kí lọ́wọ́n wá ń fi hàn pé àní fọ́n bì ò ní bí ń bì kí wọ́n lè bá a mọ̀ pé èyí sọ lọ́hùn àìmọye àdúrà nẹ́bì ṣe tọ́ gbà káàtì ẹ̀rí ta iṣẹ́ ìyanu pọ̀ ṣùgbọ́n afọ́n bẹ̀ fọ̀tánàbí ọlọ́run tọ́lọ́run òfin kaba ń sọ́dọ̀ kò sọ́ńtàn wẹ́ látòkè délẹ̀ anábì nù hàlẹ́ ìsọ̀rọ̀ àti wọ̀sẹ̀rọ̀ ẹbú tó ń ṣàdúrà pé wọ́n lọ́ ọmọ mi ọmọ mi ọmọ mi mọ́jì ọ̀sọ́nù tó ń ti bí ọlọ́run sọ pé káì ọ̀bọ̀dọ̀ dé bẹ́ẹ̀ á sọ pé léyè ìtọ́mọ rẹ̀ ọkàn bí ni ìnúbọ̀ wà ní gánà ẹ ẹ wò anábì Musa àlẹ́ ìsọ̀rọ̀ tó ń sá oní àlámì ẹwọ́ tiẹ̀ ẹwùjọ́ tó fi bá fíráwọn náà pòópòópòópòópò tó ẹ̀ tí wàá ṣàdúrà ni àyè ìsọlọ́run kò tí ì yá lásìkò bá tó àwa láàrín àtọ̀pọ̀ yà kò sáànà bí ọlọ́run tó ọfẹ́ mẹ́ńṣà ànábì ẹ̀yí sá àrí sọ̀rọ̀ àti wọ̀sẹ̀rà ẹ̀yí tí wọ́n mú wọ́n mú <laughs> wọ́n mú wọ́n ṣe ní wọ́n ṣe ní wọ́n ṣe bí wọ́n ṣe bí ọṣẹ́ tí ó ṣojú wọ́n ṣe oríṣiríṣi wà tí ọ̀dà sí wọ́n wọ̀ páni wọn ò rí páni gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run fi àmì òkàn ebi pa wọ́n òtútù mú wọn ẹ̀ṣẹ́ àfa sọ́ọ̀sán ọlọ́run jẹ́ kó tútù mú ẹ sọ́ọ̀sán ànábì ọlọ́run tútù mú wọn. Ah, gbogbo nǹkan tí a fi wọn pé èèyàn ni wọn náà ní gbogbo rẹ̀ àìsàn lọ́jọ́ la ń ha kò bímọ lọ́jọ́ la tàrà ń ha ọwọ́ ní ànábì wọlé sọ́dọ̀ mi jọ kan ọwọ́ bá àwọn ọmọ kèméjì lọ́dọ̀ mi wọ́n ń kọrin fún mi orin tẹ́ ń kọ àìsàn tó sọ fún wa pé orin tẹ́ ń kọ ni gbìnà òbọ̀ àì orin tí wọ́n fi rántí ogun kan táwọn kèfèrí tẹ́ jà bí pípa àyànṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n fi ń bíbàjẹ́ àrùn Ah, wọ́n ń rán àwọn èèyàn lẹ̀ wọ́n sàn sọ fáàrí ni o fáàrí fún lárúbáwá ni o nígbà tá à ń sọ pé ògùnmọ́lá wọ́n bó kíní kan ògùnmọ́lá ogun tó ṣe kíní kan tí ògùnmọ́lá jà níbi báyìí àwọn à ń sọ ta bó ṣe ṣe fitafita ńbẹ ẹni tí fi orí yorùbá ọmọ wú pé yá àwọn ọ̀ràn wa ní ẹni ṣiṣẹ́ biribiri wọn wọ́n fi orin yẹn pàtàn yẹn wọ́n sì ń lùlù sí anabi wa sallallahu alayhi wa sallam anabi wọlé anabi sì fẹ̀gbẹ́ lélẹ̀ ní ọkọ̀ yìí sí kí ni àwọn ọmọ tí wọ́n ń kọrin àti ìyàwó sísè yàwá wọ́n yẹ lọ́wọ́ àyà ọwọ́ akọjú síbò méje kí lọ́wọ́ tó fi kọyìn sí wọn ó fi wọn lẹ̀ ó fi ayé pé ìpìlẹ̀ gan ni pé wọ́n kàn sí nírọ̀rùn wọ́n kàn sí lẹ́dẹ̀ fún wa kí sí tó yẹ ká máa wá káàkiri sẹ́gun tá a máa wá káàkiri ni bẹ́ẹ̀ pé ọ̀yẹ́ káàkiri bí náà kọjú sí pé ẹlú dáadáa sẹ̀rí àlẹ́ ń ṣe <laughs> àwọn ẹni sọ pé ẹlú dáadáa kò wí bẹ́ẹ̀ àbọ̀ ńlù kan nìyẹn ànábẹ̀ lọ gbé ẹlú dáadáa ọkọ ó tún kọyìn sí wọn ṣùgbọ́n kò sọ fún wa pé kí ni ẹ má lù má ẹnu pé kò sọ fún wa pé ẹ má lù má yẹn ó ní ẹ́sídẹ́ǹtì táwọn èèyàn mú pé ọ lẹ́tọ̀ ṣùgbọ́n òní sọ pé musa habo pé tọba lùlù jọ ọdún ọgbà kí ni ọgbà ládàá kò sí ọkọ̀ sọ pé ó fi fún ẹ̀mí rẹ̀ ní kí ni nísìnyí pé òun gbádùn ẹ̀ nígbà tó jẹ ẹ̀rún jẹ kan yìí oúnjẹ lásán náà ní àmà ṣùgbọ́n ẹ̀rọ oúnjẹ kan àrùn kò sí tẹ̀lé àtọ́tọ́ máa gbé oúnjẹ báyìí nípa ọjẹ́ náà oúnjẹ ọdún náà ní báyìí anábì kọ́yìn sallallahu alaihi wasallam sí wọn sallallahu alaihi wasallam bó ti kọ́yìn sí wọn báyìí ọ̀rọ̀ dákàlà abubakar bábùbakar ti dé nìyẹn bàbá yàwó sẹ́kù náà lọ́lẹ́tà àti wọ yàrá ọmọ rẹ̀ ẹni tí ẹnì kan kún lẹ́tà àti wọ bẹ̀ abubakar dé radiyallahu anhu ọba wọlé ọba bá anábì tọkọyìn ó sì rí ọmọ rẹ̀ àtàwọn ọmọge méjì tán lu ìlú fún àwọn ti fàájì ọdún lọ́wọ́ ní tiwọn ọjọ́ ọdún ni ọjọ́ yẹn o wọ́n ti fàájì ọdún lọ́wọ́ ní. Abubakar wá rí ó gẹ̀ẹ́tì pé ìdí dáná tó fi kọ̀yìn sí wọn ó ń fi yé pé kọ̀ láìkẹ̀ ṣùgbọ́n tó lẹ́tọ̀ ni tẹ̀mí nìkan bá lẹ́tọ̀ téèyàn bá láìkẹ́ ò ní sọ pé haram àwọn sáà máa wò náà ní pé wẹ́ ẹ̀yin lẹ láìkẹ́ ẹ máa ṣe ní wọ́n gbóúnjẹ kankan lẹ́yìn tí wọ́n máa ń jẹ tọ́wọ́ sọ pé ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ni ha wọ́n pè á tí wọ́n bá jẹ tiwa lẹ̀ jẹ́ àjẹtiwa so wọ́n ń ṣe ànábì òkòkò wọn abubakar wọlé bó ṣe wọlé báyìí aisha sọ pé fantahara ni abubakar jágbe mami ẹni pé bàbá jágbe mami pé káì kí ló ń dáwò kí ala abubakar wí. mìsìlára tó ṣe ìtọ́ ànídà nàbí sallallahu alaihi wa sallam agbo ìṣù ló gbé wọlé ànábì ìbẹ̀rẹ̀ àwọn onímọ̀ sọ pé ìpìlẹ̀ gan ni pé ìlú fúnra ìlú fúnra ẹ bá ń lùlù èso ọmọ abárin púpọ̀ ìlú fúnra ìsùjókòtì nítorí ọba gbélù kalẹ̀ báyìí tẹ́ bá ní àwọn ìlìjọ̀nù tó jẹ́ kẹfìrí àǹkankan bó ṣe gbélé àwọn lè ti máa lu lọ́njà torí pé ìgbádùn ni iṣẹ́ tí wọn oúnjẹ ni oúnjẹ ni fún wa ó jẹ́ sí pé àwọn tí wọ́n máa lùlù wọ́n máa sún méso ẹni tí wọ́n lùlù tí ń lù gan kárikári wọ́n máa súnmọ́ nǹkan èso dáadáa wọ́n á máa lùlù fèsù ẹbí ó eégún kan wà tí mo mọ̀ nígbà kan tí nígbà tí ọ wà ní wòǹgbà náà kó tó di bọ́lá ń pa gbogbo àwọn eegun rẹ mẹ́ tó bá ti fi jọ eegun wọn báyìí ìlú ní ìlú méjì ní a máa gbé lọ́wọ́ tó bá ti ń lọ ibi tí wọ́n ti lọ máa ń fagbára hàn ìlú méjì ní yóò wà lórí ẹ̀ báyìí wọ́n ti ṣe máa èrè orí ẹ̀ ìkejì ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn náà wọ́n ní tí ojú ogun bá lè báyìí yóò kà mú kọ̀ǹgọ̀ yìí tó bá ti gbá tó bá ti lú báyìí yóò lù yà tó bá ti lórí àwọn nǹkan tí wọ́n wà nínú rẹ̀ wọ́n jáde wọ́n á máa ta àwọn èèyàn lọ gbogbo àwọn èèyàn wọ́n máa pariwo wọn ò ní rí nàmá wọn ò ní wọ́n lose sense wọn ò ní lose sense mà wọ́n fi ṣe pé àwọn nǹkan ló kó bẹ́ẹ̀ ìlú ló fi ṣe ṣùgbọ́n wọ́n á máa lo ìlú lọ́pọ̀lọpọ̀ ọgbà fún nǹkan èso púpọ̀ hmm, wọ́n á máa lo lọ́pọ̀lọpọ̀ ọgbà fún nǹkan èso púpọ̀ náà ìdí nìyẹn tí Abubakar bẹ sọ wípé ó mú agbo ìṣòwọlé ànábì ju Aisha lọ́dí ọlọ́ọ̀tà lánàá sọmọ wa dáhùn ọmọ tó lẹ́kọ̀ọ́ tí wọ́n fi àyè fẹ́ kó ti dáhùn níbi àá ah, bàbá mi ha ah, ẹbí ànàbí ẹbí òun ni ọ̀gá rẹ̀ òun ọ̀sọ́ pé mọ́lù bú ló sọ ajẹ́ tí wọ́n fi àmọ́ sọ pé kí mọ́lù kọ̀sọ̀rọ̀ ẹ̀kọ́ nìyẹn o ọmọ gbọ́dọ̀ lójú tì àwọn tí tó gbogbo nǹkan á máa fèsì ẹ̀ èmi àti bàbá ìwà ń bì kan mo fẹ́ fèsì gangan mo fún òkú ẹ̀já dákẹ́ mbẹ́ níjẹta mi ẹ́ ọ̀run ti ń sọ ọ̀sọ̀sọ̀kúsọ̀ ọ̀sọ̀ rárára mo ń torí kọjá láṣẹ ẹ̀já jà filẹ̀ ẹ̀já jà filẹ̀ báyìí ṣùgbọ́n èèyàn ọ̀ra ọmọ sí bàbá ọmọdọ̀ ọmọ sí ìyá ọmọdọ̀ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ iná ni àìsàn ṣe kọ̀sọ̀ ọ̀dàkẹ́ anábìlẹ̀ wa fún lẹ́sì padà sallallahu alaihi wasallam anábì ní فأقبل عليه صلى الله عليه وسلم أندوا أبو أبو بكر بي أبو دعهما ها في أنا بمبا أبو بكر صلى nípa àwọn ọmọ méjì tí ń lùlù kò bá Abu Bakr sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ gángan tí ṣe Àìṣà ṣẹ́gẹ̀tọ̀ ọ̀rọ̀ láti ọkọ ìyàwó tí bàbá ìyàwó bá ń bọ́ ọmọ wíṣì bá ń bá ìyàwó rẹ̀ wò nínú ẹ̀kọ́ tó pé náà ni pé tó bá fẹ́ kọ̀ fún bàbá ìyàwó rẹ̀ wípé tó yẹ sí pé ti ń sọ́jà lóòótọ́ tìrìbù tọ́ ni aago èṣù ní lóòótọ́ ṣùgbọ́n torí pé ó rí ti ọ́ pàmìtì ẹ̀ níjọ́ fún pàmìtàn jẹ́ ọdún yẹn náà ẹ̀ ti dákẹ́ ń bẹ̀ sọ́nà bá sọ ìwọ ọkọ ìyàwó tí bàbá ìyàwó bá ń bá ìyàwó rẹ̀ wí mọ́ tí bàbá ìyàwó láti tó bá <laughs> ìyàwó rẹ̀ wí torí nǹkan tí ń bẹ́ ń bẹ̀ àṣírí tí ń bẹ́ ń bẹ̀ ni pé bàbá padà bàbá náà nílà káyì àwa bàbá náà máa ń ṣe bẹ́ẹ̀ ń gbà mí a fi wò bí ọkùnrin yẹn ti fẹ́ràn <laughs> obìnrin yẹn ṣe tó bá ti lè sọ́pọ̀ sí bàbá bàbá ó mú rìsọ́ọ̀sì jáde pé ẹ̀hán ara pé kò ìfẹ́ rẹ̀ tó nǹkan lọ́dọ̀ ọmọ yìí wọ́n ti sọ́pọ̀ sí ìfẹ́ kọ́ni àwọn ọ̀rọ̀ jinlẹ̀ ni ànábì alayhi salatu wa salam kọjọ́ yìí Abubakar lórí ìgbọ́n bá àgbọ́n mọ́ rẹ̀ ní bá wí jẹ́ ànábì ọjọ́ yìí rẹ̀ ànábì kan jẹ́ yìí rẹ̀ lórí pé àwọn ọmọ méjèèjì kan lùlù yìí tí wọ́n lẹ̀ dá àhómà àwọn méjèèjì sílẹ̀ lé kí wọ́n máa lùlù wọn lọ ànábì bá wí bá wọn kò fi wọn lẹ̀ yá Abubakar ruwa Abubakar inna li kulli qawmin Eh, ọ̀rọ̀ tí a ń sọ yìí bọ́lọ̀ ti dọ́mọ èèyàn yẹn àwọn ọ̀rọ̀ máa ń ní ọjọ́ dáhùn ti sinmi gbogbo èèyàn kọ̀ọ̀kan lọ́dún tiẹ̀ tí máa ń ṣe wàhálà àyìn ìdùnnà òní lọ́dún tiwa òní ní kíni ọdún tiwa. falamma ghafala àyíṣà wa ń sọ̀rọ̀ lọ falamma ghafala nígbà tí ànẹ́bí bísì pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú bàbá mi ghafala ìtumọ̀ ghafala mẹ́rin ìjà ànẹ́bí àwọn mọ́sí lùlù lọ torí pé àwọn ọmọ náà ń gbọ́n dáná bí òwú ìdá àwọn ọmọ fi wọ́n lẹ̀ àwọn ah, ti ní afẹ́ alẹ̀ àwọn tó múra sí lùlù tí wọn ẹ̀rọ tó náà ń ṣe àìsàn nígbà dáná bí bẹ̀rẹ̀ sí bá Abubakar sọ̀rọ̀ tí wọ́n bí sí pẹ̀lú isu tí wọ́n yàn ń ṣe báyìí ah, gàmọ́sítò húmà ẹ̀rí ìyàwó rere ó ti wá ìyọnu ọkọ ọkọ ti yọnu sí ṣùgbọ́n fẹ́ wá ìyọnu kí ni bàbá rẹ̀ bàbá òun fẹ́ kí nǹkan yà wà nílé ẹ̀rí tuntun bí sẹ́rí àti fáńpá mísàn pé ó lè lùlù ṣùgbọ́n bàbá rẹ̀ ọ̀fẹ́ nǹkan yẹn ibi sẹ́ ọmọ tèmi ni ó wà kọ́kọ́ já ìlú lẹ́nu ilé ànábì táwọn obìnrin míì ti wà ń bẹ̀rẹ̀ àwọn olùlù ti wọn ìwọ náà sáà ní gbogbo gbogbo ọ̀dọ́ rẹ náà ti bẹ̀rẹ̀ ó ní bóun ti di pé bàbá mi bí sí pẹ̀lú ànábì báyìí gàmà tòhùmá mo kà mo gbọ́n kẹsẹ́ ni kò sọ̀rọ̀ torí pé tó bá sọ̀rọ̀ tánà bí bá gbà níbi wọn fi hà mo ní òfin wọn lẹ gàmà sòhùn mọ ìtumọ̀ gàmà gà ni pé mo gbọ́n kẹsẹ̀ sáwọn pé bá a fa sọ àlọ́dẹ àfa ó lè bá a fa yunú sọ̀rọ̀ báyìí àbí nkíni bàbá fẹ́ sọ wọn pé máa lọ àbí gàmà sòhùn mọ mo gbọ́n kẹsẹ̀ láyé ẹ máa lọ àyíṣà ló ń yà ṣe bá ń sáà méjèèjì bí mo ti ṣe bá fàkàrà jàtà lámìdí jùlọ àbájáde kò nù inú ilé tó tó wáyé báyìí nàbí bá fẹ́ kàn fẹ́ kù nítorí pé ha ah, ibùlẹ̀ ńlọ ẹ má bọ̀ <laughs> ṣùgbọ́n ìyàwó ó ṣe méjèèjì papọ̀ ó tẹ́ bàbá ẹ̀ lọ́wọ́ ó tẹ́ bàbá ẹ̀ lọ́wọ́ ànábì ti fún pàmíṣàn lórí ìǹtìǹsì kó dédé kó ṣe tonti bẹ́ẹ̀ náà ó sì dédé lọ́dọ̀ àwọn méjèèjì ó sì ń dáná bí fún ní pàmíṣàn pé kó ṣe ó lẹ̀ tún wáyọ̀ nù àdámà bàbá rẹ̀ sí bàbá mi ọ̀la kìkì ní ọ̀wà ẹ̀ máa lọ kí á lẹ́ ẹ̀ṣẹ́ ìtọ́jọ́ bàbá bẹ́ẹ̀ nígbà tí ò rí wọn máa nulẹ̀ ṣé wọ́n sábà nulẹ̀ wọ́n sáré ti lajú padà ah, àwọn ọmọdé ń ṣe kéde dà pinnu bàbá yẹn ó dùn púpọ̀ ha ah, ọmọ dáadáa lọ́mọ ẹ̀ ntí ò wù mí ó sì sọ di ntí ò wù òun náà lójú ẹsẹ̀ náà náà. lè béèrè náà lè ṣe bẹ́ẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀ tọ́ba wù àlà àlà àwọn tó ti lówó tó fẹ́ra ìran ìlú dúfù ìran dúfù nígbà ní sákàrà tá a máa ń lò lọ́dọ̀ wa nígbà kan láàbù tí àwẹ̀ bá ti dé gbogbo nǹkan wà láà máa tó tó ń bẹ di sí náírà bá ó tó wà àti wéré bísàárì nǹkan kàmá yẹn ṣé ó tó ń bẹ di sí sákàrà kò sẹ́ńtì ọ̀ma sínú àwọn ọmọ kéékèèké ń bà náà àmọ́ bá ti ṣe àti láwọ̀ tá ti fi pamọ́ ọkàn rẹ ni ìdílé bó bọ́bá fẹ́ kó le dáadáa ọ máa gbá ọ máa kan ẹ̀fọn rẹ̀ máa yọ máa le tọ́ba fẹ́ kọ́ dẹ̀ díẹ̀ ó tàn gba sẹ́yìn díẹ̀ yóò tọ̀rọ̀ ó ní sáyẹn tí kọ̀ọ̀kan mú wa náà sákàrà ọmọ sákàrà dáadáa jẹ <laughs> ìlú sákàrà tọ́fẹ̀ díẹ̀ ju sákàrà lọ náà wọ́n ń pè ní tó fò èyí tí wọ́n ń pè ní tó fò náà ní ìlú pẹlẹbẹ tí kò ní ojú kejì rẹ ojú kan náà ní òní yálà ó tóbi ni o òkèrè ni o oríṣiríṣi ni bí yẹn bá ti lè ṣe sí ni tẹ́yìn bá ní tó nínú ilé tó sì láwọn ọmọ kéékèèké tó jẹ́ ọmọbìnrin gbé fún ọ ẹ máa pa ẹ máa ẹ máa lù ká sì máa mọ̀ pé à ń ṣe ọdún kò sí láti mẹ́tẹ́yìn àbá ti nà ẹlẹ́ẹ̀kẹta ní àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí náà ni àtàjámọ́lù fil Eid. àtàjámọ́lù fil Eid. zalika wa man yu'azzim sha'air Allah fa innaha min taqwa al-qulub. وروى ابن ابي الدنيا والبيهكي بإسناد صحيح إلى ابن عمر أنه كان يلبس أحسن ثيابه في العيدين نعم لكن من قتني ولا نقول أفكا سيوسا فاضو كدريس أو تجدي نعم التجمل في العيد كسوسا wọ́n mú àyà Al-Qur'an wà pé wa man yu'azzim sha'a'ira Allah fa innaha min taqwal qulub gbogbo tó bá jẹ mẹ́sìn ká máa gbé lárugẹ gbogbo nǹkan tí ó jẹ kí ọ̀wọ̀ kọ́ wà fún ẹ̀sìn la máa ń ṣe láti fi gbé ẹ̀sìn lárugẹ àyà Al-Qur'an tí ya. mú ìtumọ̀ ẹ̀ nìyẹn ni ló gan àyà ẹni ó fọwọ́ sí pé kwan lọ́wọ́ tó mú pẹ́ẹ́nì ah ó tiẹ̀ wá wo gbogbo kìíní tiẹ̀ ó mú kwan ó fi sí àbíyá báyìí àbíyá tó ń wà mẹ́ tó lè fóúnjẹ rẹ búrẹ́dì rẹ sábíyá ṣùgbọ́n máa kílẹ̀ rí ẹ̀sìn kwan ẹ̀sọ́ àdìsọ́ ní pé ànábì náà fi kwan sábíyá kílẹ̀ rí tó ní ànábì fọwọ́ sí mú kwan àmì náà dúró lè pé kílẹ̀ rí tó fi jẹ́ pé ọ̀fọwọ́ sí mú oúnjẹ rẹ̀ kí ló tó mọ tó fi búrẹ́dì ẹ ti abíyá kọlọ́ra bẹ́ẹ̀ ká ti abíyá báyìí á máa lọ kó sì mọ́ lọ́ra àìpé kò ní lọ́ra kọ́ mọ́ ní láìlọ́nù lára ni o tó bá ní láìlọ́nù lára <laughs> àti ilẹ̀ ẹ̀bù kò ní sí láìlọ́nù bẹ́ẹ̀ torí pé kòránì náà ò fi láìlọ́nù yìí tó fi sábíyà kílẹ̀ rí ẹ̀bí eléyìí náà tó gbogbo àwọn nǹkan yẹn àmà ẹ̀ rí wa tí máa ń bá kí gbogbo nǹkan yẹn náà ní dáálíkà wa máa ń yọ àyọ̀rọ̀ lọ fa innaha min taqwa al-qulub wọ́n ìtún bàbá lọ́sọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhu wípé aṣọ ẹ̀tọ́ dáàjù ní máa wọ̀ ọjọ́ ọdún ọjọ́ jimá ni àdéhìí wáyé fún ànábì sallallahu alaihi wasallam pé ọjọ́ jimá ni máa wọ aṣọ tó dáa aṣọ tó dáa ni máa wọ̀ mọ àdéhìí wáyé ń pa ọdún òun náà ni àdéhìí ọmọ kú wípé Abdullahi bin Umar wọ́n sì wọ عن أبي سعيد الخدري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة نعم. قال العلامة ابن الحج المالكي والسنة الماضية في صلاة العيدين أن تكون في المصلى لأن النبي صلى الله عليه وسلم قال صلاة في مسجدي هذا أفضل من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام ثم هو مع هذه الفضيلة العظيمة خرج صلى الله عليه وسلم وتركه وها هنا تنبيه لا بد منه وهو أن الهدف من الصلاة المصلى اجتماع عظيم المسلمين في مكان واحد بينما الذي نراه اليوم في كثير من البلاد تعدد المصليات ولو من غير حاجة وهذا أمر نبه العلماء على كراهيته بل أصبحت بعض المصليات منابر حزبية لتفريق كلمة المسلمين ولا حول ولا قوة إلا بالله نعم ẹ̀kọ́ ẹ̀yà kẹrin onáà ní pé wọ́n ní ká كيون مصلى síbi tí تاتي من كيون wọ́n ní inú ẹ̀kọ́ ọdún ni ilé wa kásìn pé kákò inú ilé wa kásìn pé kákò inú ilé wa kásìn bọ̀ mọ́sálásí kásìn máa kírun kákò inú ilé wa mẹ́rin kásìn bọ̀ lẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ aláàkúmá ìṣẹ́kọ̀ náà àdìsí àgbà wa wọ́n yà ní pé àdìsí àdìsí àyẹ̀dẹ̀ lè kódìrí wọ́n ní ànábì wa sallallahu alaihi wa sallam àtọ́jọ́ ọdún túnú àtọ́jọ́ ọdún léyà ìmọ̀ ń lọ sí pápá ni ìdí sì fi máa ń bí bẹ́ẹ̀ tọ́ba ti dé bẹ́ẹ̀ náà ni òun kìkì ní kọ́kọ́ máa ń kí kó tó di pé ọ̀wà ṣe kótóbà tó bọ̀rọ̀ tí onímọ̀ sọ nísàlẹ̀ yìí wọ́n fi ń pè àsákèésí wípé súnà ànábì nìyẹn sallallahu alaihi wasallam bí ká lọ kí ìwọ̀n ọdún ní pápá kì í á ti ká máa kí inú mọ́sálásí ní ìsìn ẹlòmíì bá ti dá mọ́sálásí lẹ̀ ẹgbẹ́ rẹ̀ náà ní ìdì náà wà mọ́sálásí náà lọ wà ẹ̀yìn ti pápá torí pé tójò bá ṣe fìfàn báyìí ẹ̀bọ̀ síbò ẹ̀bọ̀ mọ́sálásí ẹlòmíì mọ́sálásí gan-an lò ẹlòmíì jẹ́ mọ́sálásí so ọ wà lọ́tọ̀ kálukú ń ṣe tó wù lọ́tọ̀ báyìí so eid pápá ma máa lọ so eid bá ti ń bọ́ sí gbòòrò bẹ́ẹ̀ lọ́yẹ ká máa mú ìfọ̀ lọ sí kìnnì lọ sí ní o fi kí àwọn ẹlẹ́sìn àwọn aláṣẹ ẹ̀sìn nílùú fún tó bá kù bí òkú àá sọ fún ọ pé ó kù bí eléyìí <laughs> àṣìdá àṣìdá ntọ́ba ẹ̀sìn mu nìyẹn kìí nítorí pé ká gba àyàn àyàn àwọn lè máa dà níyàn míì ṣe ń tiwọn ṣùgbọ́n ṣẹ̀rí àyàn yẹn tí títí bá ti ń bọ́ gbòòrò báyìí ẹ máa close ẹ̀ ẹ tó máa dá padà sí ẹ̀yìn ìlú padà ntọ́bọ̀ gbòòrò ilẹ̀ tó wà ń bẹ ẹ ti ṣe nǹkan mi ó dàbẹ̀ bá ta dọ́bù dọ́bù dọ́bù dọ́bù lẹ́yìn lọ fẹ́ra ní ẹ̀yìn igbó padà tòbí tí wọ́n lọ yẹn ó tún dáa síbẹ̀ náà bá tún develop lẹ́yìn bíi bóyá fifty years síbi rẹ̀ tún ti di gbóró ẹ̀tún kú bẹ́ẹ̀ fẹ́ẹ́ fi dé bùkún ẹ̀ fi gbalẹ̀ bọ́n àwọn bùkún lọ́wọ́ <laughs> àbí ẹ̀ bá rà lọ́wọ́ wọn wọn sáré pa àwọn ọ̀tà ẹ̀ bá ti rà kí á mọ̀ pé bẹ̀rẹ̀ ní bùkún ni ó ti dòṣogbo náà nìyẹn tó ọgbọ́n báyìí náà là máa lò tó báyẹn iná ni tó wọ́n ti wọ́n ti sẹ́yìn dáa ẹ wá wo àwọn èèyàn wa nígboro ní jimọ́ àlàsán ní ọ̀tọ̀sọ́gbò ìlọ́ wọ́stìjì gbogbo àwọn àlùtí mọ́ mọ́ gbogbo ẹnu mọ́ fi sọ ibẹ̀ lọ wọ́stìjì wọ́n ti ládìí ọkàn pé gbogbo bíi jíjìmọ̀ bá ti wà ẹ bọ̀dọ̀ má kì í dìbẹ̀ àbúlẹ̀ ah, ah, ti bá gbogbo rádaràdà wọ̀lá rádaràdà tí ò sí gbọ́ náà lẹ́yìn sí. so àwọn ọmọ bàbá bàbá wa kò tẹ́ àwọn náà lọ́rùn o ṣùgbọ́n ìmí ń sọ wọn lẹ́nu mọ́ rántí àwọn bàbá wa ìmọ̀ọ́mù àkọ́kọ́ tí wọ́n ti kó láyé bàbá Sheikh eh, Adídàfẹ́ kíláwà àti bó òkúkú ṣe é ọ̀bà dá wọn lóhùn ó sì lágídí ó sì lọ́lọ́pàá tó fi ṣe kíni tó fi mú wọn. sọ nípa báyìí gbogbo bí ìdí ṣe pọ̀ káàkiri yìí kì í ṣe àwòrán ẹ̀sìn Islam nìyẹn nílùú dún ìlásán wọn ní ìdí tó fi mẹ́ta lórí pápá fíìdì kan fíìdì skul kan wọ́n kí ìdí fi méjì ń bẹ̀ wọ́n ní blọ́ọ̀kù léka lọ́la wọn láàrin àwọn ilé iṣẹ́ aláwọ̀ akíbá aláwọ̀ àwọn mí

tọ́jẹ́ kulẹ̀ lù nítorí ọwà mbẹ tọba dé lẹfọ pé ò ní kírun lẹ́yìn lè máàmù tọba wà mbẹ ká ní pé lè máàmù káwà mbẹ tí ẹ lè kírun lẹ́yìn ẹ lọ kí wọn náà sọra rẹ dẹ ti ń ṣe menstruation tí wọn mọ pé àwọn tí ń ṣe menstruation àlẹbí ni wọn tún lọ yìí wọn ra hangi síta wọn máa sàmì àdúrà wọn máa kírun lọ mọ pé yóò tún lè lé wọn wà sọ pé iwájú ta rẹ ọ náà ní ibi tiẹ ẹ̀yìnkùlé rẹ náà ní ibi tiẹ kò sí tọba àkẹnu sí ẹ mùsọlá ní ká lọ nítorí fi láyọ̀ mọ̀sọ́lá nígbà pápá ní wípé kò sí létà fẹ́ kọ́ tó lè gba kíni tó lè gba mùsùlùmí sí mọ̀sáàsì kan láwà kọ́ fún yìí hikima sẹ̀rí àníyàn tó fẹ́ fún ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sáàtì lẹ́lọ ibi tí ilẹ̀ ti tẹ́ bẹ́ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ yóò ṣe kíni ẹ̀ ṣe sọ́kú bẹ́ẹ̀ ni ní àwọn fi ní ká wá tó jìnnà ẹ̀yìn ìlú làti máa ń ṣe kí lọ́bàtà fi lọ sẹ́yìn ìlú torí pé afẹ́kẹ́ fẹ́ gbogbo wa lálọ́ bẹ́ẹ̀ tí gbogbo èèyàn máa dẹ́rù bá wọn kèfèrí wọ́n máa bẹ́ẹ̀ tí ń wọ́ lọ bí omi ẹ́ wọ́n kò sógbó mùsùlùmí ṣe kí ló gbèmí ní ìjẹ́ ṣùgbọ́n ẹni tí ò jáde sí ọ̀nà ibi tí rọpọ́tì torí ìdí ń bẹ̀ wọn àwọn òbí méjìlá lọ tó torí kánsá àwọn òbí mẹ́ẹ̀ẹ́dógún kò tiẹ̀ nítumọ̀ ṣùgbọ́n tí gbogbo ẹ̀ bá wà tẹ́yìn ọ̀rọ̀ láti lòdùn mi báyìí tí kásìkò ń lọ gèràgèràgèrà à ń lọ à ń lọ yìí ẹ̀ tún bọ̀ wá gbogbo àdúgbò ni wọ́n máa pẹ́ sí kíni ẹdí gbogbo àdúgbò ni wọ́n máa pẹ́ lọ ẹ i pé àpọ́nlé wà fún nǹkan yẹn àwọn ìbá máa sọ pé àìrìn pọ̀ kí náà gbé ọmọ ní máa ṣe kópa wọn tá a bá rìn papọ̀ so ìdí nìyẹn ló fi pé nta yìí Ibn wọ́n ti kú ti pẹ́ ó ní báwọn náà ṣe lásìkò ọmọ yìí bìkan ti ń dálẹ̀ látara òṣèlú ní àsìkò bí ọdún mẹ́rin bíi márùn sẹ́yìn ẹnìkan ìdí juma afọ bèbè yìí juma juma ọ wà níbi kan báyìí kò fẹ́ ju bí yín sí bí ọ̀nà bàbá ọ̀nà náà kò bàbá ọ̀nà torí báwọn ilé wọn ń kan nínú ìwúlẹ̀ dákọ̀ ẹgbẹ́ tán ti ẹgbẹ́ òṣèlú méjì náà wọ́n ń kan máa ti ń àwọn tí wọ́n máa ń ròyìn ẹgbẹ́ ń lórí mímbà níjọ jùmọ̀ jùmọ̀ jùmọ̀ àwọn opposite wà rò pé tó bá dé bàǹgbà náà afẹ́ tako ni wọ́n wá lọ kọ́ mọ́sánsọ́ rẹ̀ wájú tí wọ́n lọ wọ́n sí lọ́sọ̀ọ́ wọ́n á lọ wá àwọn àfa àwọn ẹ̀yìn náà máa ròyìn ẹgbẹ́ tiwa náà jimá sí wà ń bẹ̀dùn ní olóyìn tó ọmọ gángbò lókè afọ́ òkè afọ́ lọ́wọ́ tó bá kọjá mẹ́ báyìí ó rí ibi àwọn ẹgbẹ́ kan bí ẹgbẹ́ òṣèlú kan àwọn ẹ̀ṣẹ̀ ń tàn á ti ní sókè ó tún rí jimá kan náà wọ́n fi dá wàhálà lẹ́ so ó ti di pé mẹ́mbàrí yẹn ti di mẹ́mbàrí tá a fi ń ṣe pàtì náà. الذهاب والإياب إلى المصلى الذهاب والإياب إلى المصلى بعث الله يدي بعث قد عليه أيه سوكي عن جابر بن عبد الله رضي الله عنه جابر بن عبد الله رضي الله عنه كان, كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد حالف الطريقة نعم وهذا تنبيهان nítorí wọn sọmọ ẹni pé tá a bá fẹ́ lọ yìí tá a sì fẹ́ padà wálé bóun ni sunna nabi wọn ni ọ̀nà tá a bá gbà lọ kátà láti pé òun ni kí ìmí ni ká gbà bọ̀ ìtafẹ́ di pé ọ̀nà tá a gbà lọ yàtọ̀ sọ́nà tí a gbà bọ̀ ẹlòmíì àmà béèrè ó sì ti nǹkan béèrè ń pé títí èmi rò tá lọ yìí di wa mi títí kan náà ni ǹjẹ́ àwa lọ sí bòkun àwa tó lọ yìí kó òsọ́nà lọ́nà rí báyìí àbí bó láwàá sí ànábì alayhi salatu wassalam tó gbélé ìwá wọ́n sọ kalẹ̀ fún wa kó lè bá yé wa yí pé bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ rí agbọ́dọ̀ sí wọn ò lè sọ fún wa pé gbogbo ojú ọ̀nà tá a gbà lọ la gbọ́dọ̀ ṣe ń tà bá ń padà bọ̀ kò sí túláàsì tọba ti láì rìjì díẹ̀ padà nínú ojú ọ̀nà tó gbà lọ o ti ṣe súnà ànábì alayhi wọ́n sọ̀dà ṣùgbọ́n tí ilé rẹ bá jẹ́ sí pé títì náà nílé rẹ wà ẹlòmílẹ̀ pé títì náà nílé mi wà opposite títì nílé mi wà báwọn oníṣẹ̀ṣẹ̀ súnà ó ṣe ṣe bákan náà tó o bá ń lọ gba ọwọ́ ọ̀tún lọ ṣẹ̀ǹpù títì náà lọ́tún àtòsí gba ẹ̀gbẹ́ ọ̀tún lọ tó o bá ń bọ̀ kó o sì gba ẹ̀gbẹ́ òsì bọ̀ ó ti change ọ̀nà rẹ náà tó o التكبير في èwo ló dáa jù tá a bá ń lọ ayé ṣé ká máa rìn ni àbí ká gun nǹkan ká rìn náà ló dáa jù téèyàn bá lálàáfíà rẹ̀ torí pé bẹ́ẹ̀ ni ọ̀sọ́ wà fẹ́sìn jù ibẹ̀ ni ọ̀sọ́ wà fẹ̀sìn asọ̀tọ̀ wọ̀ bó bá ti bọ́nu mọ́tò kò sẹ́ni tó rí mọ́ ìjẹ́ntẹ̀ ká àchíf lára aṣọ gidi tá a wọ̀ yìí ni pé kíkì fèrè orí kó lè rẹ sí kíni kọ̀fọ́ kọ̀fọ́ ń inú rẹ̀ òdùn bó ṣe ṣe islam bí ìyá sí gbogbo yẹn ó tẹ̀lé wọn ni ó rí bàtà tó wọ̀ ọ́ dáhùn kí ọmọ kẹfẹ́rẹ́ orí kó pé ah kí mi náà ṣe wà jẹ́ mùsùlùmí ni èmi náà bá wọlú bàtà báyìí ní òní bóun ó ti rí ẹyin ẹsẹ̀ láfi rìn tó dáa jù àwọn náà nílà kan mẹ́tọ́ yẹn wọ́n gùn gbà yẹn wọn kì í gùn ara oko ara igbá àtàwọn tí wọ́n wà sọdún lọ́dọ̀ ànábì ẹsẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ó fi rìn wá káfíńtì ni lọ́lọ́ dáa jù bàbá ní àlàáfíà rẹ̀ tábà wà lálàáfíà rẹ̀ ẹjá fi káfí kúnra wọn wọ́n fi káà lọ́ba gun káà débi tí ó rí ó lè ṣe dé páàkì rẹ̀ kò sì fi security síbẹ̀ lẹ́yìn security tọ́lọ́hún kọ́ wá jáde kó a máa fẹsẹ̀ rìn yòókù lọ sọ́n òbí wẹ́n pé tí wọ́n bá bẹ́ẹ̀ ṣètò dáadáa nírú yídì wa mẹ́rin ẹ̀ wọ́n block àti lè mọ́mú àtọ́bá o wọ́n block títì láti ìyànà fọ́ǹtì àrùn kìlógún àyàrá nínú ọ̀sùn ti ti bọ́nu gbò afẹ́ká èèyàn ráwọn èèyàn ni láti bí irú òkè báàlẹ̀ nígbà wọ́n jẹ́ kí gbogbo èèyàn kó rìn láti bẹ̀dẹ̀ atọ́ba àti lèmọ́mù àti bàtàwọ̀ ẹ̀ rí i pé yóò firi gbogbo ohun tí ń jẹ́ wọ́ọ̀lù ká kọlu ara wọ́ sẹlẹ̀ náà ni pé àwọn èèyàn kó mọ́tò bo ibi tí ó kó mọ́tò bọ̀ ó ti wà kéré tán níbi ọ̀nà bàbá ọ̀nà ẹjọ́ sàn yẹn ó kílò sí ẹ̀mẹ́ kò sì mọ́tò tí ó kọjá mọ́ sọ́nà bẹ̀rẹ̀ kò sí nítorí yà wọnú báyìí tí ń bá ń inú náà ló ṣe pamọ́ ọ́fẹ̀sẹ̀ títí tí wọ́n bá ṣe báwọn sọ àbá yẹn lèmọ́mù náà ìtọ́wọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ fún wọn rìn lẹ̀ bẹ́ẹ̀ náà ni dàdá bẹ́ẹ̀ náà ni olóyè ẹ̀sìn náà àti o àti <laughs> torí bí wọ́n mọ̀ pé ha a kọjá àwọn èèyàn mọ̀ bàtà ilé ìmọ̀wọ̀ lọ́dún tó lọ wọ́n rí lẹ́sẹ̀ mi kò yẹ kí n wọlé mi kí ni lọ́dún yìí torí pé èèyàn ńlá ni mọ́nú mọ́tò yẹn náà ló jókòó sí wọ́n tún wà déwájú bí tó ti dọ̀kalẹ̀ wọ́n tún wà débi tó ti jókòó yìí sẹ́mọ̀ pé ẹnìkan kò rí bàtà ẹsẹ̀ rẹ̀ síbi ẹ̀ ta ni wò mí ẹbí náà kọ̀ láwà ẹjá wọ níta wọ ní kíní náà takbir til aidain wọ́n ní a máa ṣe Allahu akbar níbi ọdún méjèèjì Allahu akbar Allahu akbar ayé alukuraani tí wọ́n mú alókè yẹn ó fi yé wa yí pé a máa ṣe takbir a máa subhanallah walhamdulillah Allahu akbar Allahu akbar Allahu akbar a máa ṣe ó tẹ̀sí bẹ̀rẹ̀ láti sìn torí pé ẹgbẹ́ bíi tí ó wà ń bẹ̀rẹ̀ òní ni one Dhul-Hijjah one òní ni báyìí ẹgbẹ́ bíi ìfọwọ́sí àwọn ìjọba ìjọba àtiwáná ìjọba ẹ̀sìn òní ni ọjọ́ kìíní bẹ̀rẹ̀ hijab náà sọ̀dáàtì bí wọn jẹ́ òní láti bẹ̀rẹ̀ zikir ìrántí ọlọ́run ìrántí ọlọ́run kàmáṣí dáadáa ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ ìjọsìn ni fanfa kan wáyé lórí ẹ̀ pé ewu lọ́dà yùnú wọn àti mẹ́wàá tó láti rọmọdán àwọn yẹn jiyàn sí pé ijó mẹ́wàá yìí lọ́lá ju <laughs> ọjọ́ mẹ́wàá tó láti rọmọdán lọ ẹ̀wọ́n bá ti máa gbìyànjú ní last day of uh, ten days of rọmọdán bá ti máa gbìyànjú kí ló dáàfẹ́ àmà gbìyànjú mẹ́wàá ilé ìrìn ẹni pé àmà ti sàrà àmà sànú àmà tìjókòó àmà gbìyànjú àfa àwọn èèyàn kan wá lónìí sọ́wọ́ èrò ká mọ ṣiṣẹ́ lóore ló ṣe iṣẹ́ ọ̀nà èèyàn máa gbìyànjú gbogbo tí wọ́n fi gba ládàá àsìkò sin àsìkò fani báyìí so àwọn ọjọ́ yìí wọ́n ní ayé àlọ́kọ́ láti sọ fún ẹ máa rántí ọlọ́run ẹ máa sí dáadáa ẹ máa gbọ́dọ̀ tóbi ẹ máa dúpẹ́ ànábì alayhi salatu wassalam a máa jáde yawmal fitr lọ́jọ́ ọdún túnú fayukabbir yóò máa ṣe Allahu akbar hatta ya'ti al-musalla tí ó fi débi tí wọ́n ti fẹ́ kírun wà hatta yaqdi as-salat tí ó fi kírun tán ọjọ́ ọdún túnú ni fa idha qada as-salat qata'a at-takbir náà tọdún léyà ní tiẹ̀ o máa ń bẹ̀rẹ̀ láti bàtà tá a bá ti kí fájìrì ẹ̀yìn tí bá mọ́ wọn monday tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àdúrà rẹ tó gbà sí nìyẹn ọgbà mọ́ndé màá ràfà papọ̀ àwẹ̀ kan náà ló sì gbà ó sì gbà ládàá méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ọgbà ládàá mọ́ndé rẹ tọ́ba ti máa gbà tẹ́lẹ̀ ní o wọ́n tó yí gbà tẹ́lẹ̀ ò ní ládàá mọ́ndé o wọ́n tó ní pé yẹ̀tì mo fẹ́ dà ní àlóyìn náà pé òní fún ọjọ́ àràfà òní náà tó ní mọ́ndé mo dà ní méjì papọ̀ ò ní ládàá mọ́ndé torí pé yí <laughs> فهو جواد ليا في مفهوم آه، تكبيره ليا عملك الله أكبر الله أكبر الله تكبير ليا يعني تكبير مقيد تكبير الله أكبر تافهم ببي هنا حتى ما ولين ومرانهم وقت مرانهم عمو ثم لا تعلي أنا لو لو سيقابل لا تسمع قلبي أنا لا تبالي تكبير التكبيرات المطلقة

Allahu akbar Abdullahi ibn Abbas ọ̀nà ń bẹ ní àárín tó yẹ sí pé wọ́n gbà wá wọn ò sì lè dáwí tí kìlá ti gbà wá látọ̀dọ̀ ànábì wa alayhi salatu wa salam a máa gbé sókè ṣùgbọ́n àárín máa wí papọ̀ a máa wí sókè ṣùgbọ́n àárín máa wí papọ̀ lápèjúwe ní ìsìn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀fà tẹ wà wájú ẹ̀sẹ̀ Allahu akbar ṣùgbọ́n ẹ <laughs> tẹ̀kìbírat ẹ̀wì ẹ̀ máa wí lọ́nìí Allahu Akbar Allahu Akbar ها ها n bọ́ يوم yàwó. bó ti yẹ kó rí nù yóò máa tàkì títí pé ẹni wọn kọ̀ pé àti tó bá sí ìsìpàdé tó bá sí ìsìpàdé ìwọ tó bá ń mọ̀ pé mọ̀jẹ̀ ń bọ́ọ̀lù bídíà ọ̀ fàájì tó fi ṣáájú ẹni tí ń yíbọ̀ lẹ́yìn tiẹ̀ tí ò fi ní pàdé ara wọn. báyìí láàárín àdìpọ̀ àwọn wí kò ní dúrín. الله أكبر الله أكبر الله أكبر لا إله ẹ̀rí pé ọkà àti ń bẹ̀ máa ó ti di gínú ó ti dorin bẹ́ẹ̀ sì ni kìí sọ̀rọ̀ ní akọ wọ́n ní arántí ọlọ́run ẹ̀rí pé tí mo bá ń darí fúnra mi ọkàn mi ó wà ń bẹ̀ pé kìlọ́kà lẹ́yìn ilé kìlọ́kà lẹ́yìn ọkàn ó wà ń bẹ̀ sùmọ́ tó bá ti dorin báyìí ó ti dà wàdà tó yẹ lómi ó ti máa ṣe bá ń lọ àwọn àkíbárò yóò sọ́dún ẹ̀ àbúgbò àárín yìí àbọ̀dọ̀ sọ́ra fún torí bẹ́ẹ̀ ọba sọ́ra kínní yìí ké náà mo fi máa ń pa alákìísí mọ́sálásí wá nígbà yìí lọ́pọ̀lọpọ̀ gbà àti sọ dáadáa ọlọ́run ti fi kó ṣiṣẹ́ ṣùgbọ́n ìlú mi àwọn tí ẹ̀sẹ̀ tó ń dé jẹ́ńjẹ́ wa nǹkan kan wọ́n mọ̀ sálámà jàmáì dídí àyìn o ẹgbẹ́ tí wọ́n mọ sálámà kà sálámà aleykum wa rahmatulah sálámà aleykum sálámà aleykum wa rahmatulah asálámà jàmáì tó sáté papọ̀ àbúrò ká papọ̀ àwìn sókè lóòótọ́ sùmọ́kálukó wù tiẹ̀ yìí tó bá ti ní pàwọn èèyàn fẹ́ máa sá papọ̀ ìwọ dìlé tiẹ̀ ìgbà tí bá ń wẹ́lẹ̀ kejì lọ́wọ́ ní kó wíwá lákọ̀ọ́kọ́ tiẹ̀ so ayé mi tó kè so mọ́kàn bọ́dọ̀ dúrin bọ́dọ̀ di orin náà ìjọsìn láti kì í ṣe eré tẹ́ bá ń kọrin kò sí wàhálà ẹ̀wọ̀n ti ní ẹ̀lẹ́ kọrin bí ọdún wọ́n á fẹ́ kọrin bí ọdún lè kọrin bàbá wọn fẹ́ kọrin sẹ̀ríà Islam tẹ́gbẹ́ kọ̀tàkù sẹ̀ríà tí òṣèlú o lè kọ́ tẹ́jọ́ máa wí papọ̀ so máa fẹ́ ṣe ìrántí Ọlọ́run àbọ̀dọ̀ ibẹ̀ àwọn àtikáàrù tó wá nílẹ̀ tó jẹ́ takbirat tí abdullahi bin mas'ud ẹ̀yà kàtí abdullahi bin mas'ud wọn náà ni. وكان عبد الله بن مسعود رضي الله عنه يقول الله أكبر الله أكبر لا إله إلا والله أكبر الله أكبر ولله الحمد نعم ìtíẹ̀nìyàn ó ní ó pọ́pùlà jù torí pé àdìsí ẹ̀ ọlágbára gbogbo ẹ̀ náà lọ́jà ṣùgbọ́n ó sún Ah, takbiratu ah, abdullahi bin mas'ud ó ní Allahu akbar Allahu akbar wọ́n rìpíìtì Allahu akbar lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì àbí wọ́n rìpíìtì Allahu akbar ní ẹ̀ẹ̀mejì mẹ́ wọ́n sì rìpíìtì la ilaha illallah wọ́n wí lẹ́ẹ̀kan tí wọ́n wọ́n tún wá wípé wallahu akbar lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀bà náà walillahi alhamdu tabawo yìí ti á pé Allahu akbar ló

so gẹ́gẹ́ bí sọ pé walillahi alhamdu náà ní wa náà so takbiru abdullahi ibn abbas òun náà lélẹ́yìn náà. الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر وأجل الله أكبر على ما هدانا ثاني عبد الله ابن عباس نعم ثانيا تبان انت ليش ما صفي عملت مع ادوكو ادوكو جميجي لو ثم نمبر 1 náà ni ọgbàjà ọgbàjúmọ̀ ọgbàjà dáadáa aláwọ̀ náà onímẹ̀ta ń bẹ̀ náà mo ti sọ gbogbo lẹ́nu bẹ́ẹ̀ pé àwọn èèyàn fi hàn faqad uhditha fi hadha zamani ziyadatun fi dhalika la asla laha àìkánná àwọn onímọ̀ ògbóǹtarìgì onímọ̀ Hafiz ibn Hajar wọ́n ní lákòókò táwọn àwa ń táwọn gan wọ́n ìsìnkú ti pẹ́ ikú wọn gan ti ó ti wọ bí five hundred six hundred seven hundred years ní àfáà ó ní lásìkò tá a wà yìí ó ní sọ bá ń fún àwọn ó láwọn èèyàn ti fi kún Allahu akbar ní nǹkan tí ò ní ẹ̀rí ó ní anja sàwádà wà nasara abdà wà áza júndà wà áza mọ́lẹ̀ àzábà wáhdà la ilaha illa Allahumma Muhammad wà ala ali sayyidina àwọn àfikún àwọn èèyàn eléyìí mọ̀ tó sin àfáà tọ́ba dé ìdí ní ọmọ tí wọ́n fi kún tọ́pọ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar na lélẹ̀ tí wá àwọn kankan òwú na àwọn tó ṣáájú wa zikiri nílò tó sùnmọ́ kì í sáàyẹ ẹni wala hawla wala quwwata illa billahi ilà àríyìnlá oríṣiríṣi wọ́n tẹ̀ kan á já wákà gan oríṣiríṣi wákà àṣeyíṣà mọ́dún àṣẹ̀mí àṣeyíṣà oríṣiríṣi lẹ́ẹ̀ máa rí mhm. mọ́tà yà kúlù kẹ̀yìn dẹ́yìn nígbà wo lọ́ọ́ jẹun tọ́ba ń lọ dún tọ́ba ń lọ dún túnú ó ti jẹun kó tó lọ tọ́ba ń lọ dún léyà tọ́ba délé ó tó jẹun súnà nìyẹn náà fi ní àmọ́ pẹ́ ká tó kírun ọdún túnú torí pé a ti fi nǹkan nínú ká tó fi gíní ká tó lọ <laughs> ara wọn gbọ́n bẹ̀rẹ̀ ọdún léyà à pápá wà ní ẹ ti gíní ẹ kí káwọn èèyàn ti padà lé torí pé bí ń ti gíní ètò ń pa àwọn èèyàn àfẹ́ jẹun ṣùgbọ́n bàbá wa kí wọn wọ́n ní ìrìn ìdí wa bíbà lọ́dún tó lọ wọ́n lọ́pẹ́ gan-an ẹ̀ ó ti di zúrì mọ́ yín lọ́wọ́ so níbẹ̀ yẹn ẹ̀ ń bá ti wọ bẹ̀ ọ yẹ kí wọ́n pè àtàkìsì tí wọ́n bá ti rí lẹ́nu ọdún iléyà àwọn èèyàn máa bú wọn inú ìtúnú ń gé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọ̀lẹ́kọ̀ọ́ pọ̀ dáadáa ẹni tó lẹ́kọ̀ọ́ gan oṣù bí wọ́n lẹ́ni tí ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀ mọ̀ tí wọ́n sọ sí kí ni láì fẹ́ tábà ti kí fájírì gan àwa tá a máa ń ṣe inú yìí tí ó lọ ń bá dá afẹ ẹ̀sìn padà tọ́jú àwọn tó gbàgbọ́ yẹ̀ dáadáa bó ti wọ́n máa ń ṣe nù ẹ̀ tó bá ti ń lọ fájírì ọjọ́ ọdún ni ó ti múra fáwọn ọmọ rẹ̀ kẹ́ lọ kí wọ́n àtúnbà ọdún ọdún léyà rà tó ń sọ yẹn o tó bá ti kí fájírì kan ní ẹ ti kó nu ọkọ̀ ẹ pé ẹ wọkọ̀ dé ẹfẹsẹ̀ ní jẹ́ ẹ ti máa fẹsẹ̀ ní lọ mú ẹ bá yí dọ́hùn bíi seven kankan ó ti lù ó ti ráyè nígbà tí bí eight eight fifteen kálukú ti ń kó mbẹ eight thirty kálukú ti ń délé rẹ ẹni fọdún yẹn ó dùn dáadáa tùmọ̀ lọ yìí dòde láago méjìlá wọ́n ti bọ́dún jẹ́ máa lọ́wọ́ áàfù dé ti lọ́mọ lọ́wọ́ bá ìlàjì ọjọ́ ti lọ́mọ lọ́wọ́ ìkílẹ̀ wa kù mọ́ ẹ ti ba ẹ jẹ́ kí action wà fẹ́ni tó fẹ́ sọdún mọ́ náà ṣàgbọ́dọ̀ sọ̀ra ẹnikẹ́ni tó bá yẹ títí ó ní access sírú àwọn sábàbí tó bá ń kọ̀ sírú nǹkan báyẹn àbọ̀ ní afẹ́ nínú nǹkan láti lọ sọ fún wa kó sọ fún wa o torí bí ànábì àrí ìsọ̀rọ̀ àtọwọ̀ sàlám ó ní kọ́lọ́wọ́n ọba kó fi ọwọ́ líle mú ẹnikẹ́ni tó bá jẹ́ aṣáájú nínú ìjọ mi tí wọ́n ń kó nira bá wọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní kọ́lọ́wọ́n ọba kó fọwọ́ Allahumma usquq ala man shaqqa ala ummati ntana bí sẹ́ni àná bí sẹ́pẹ̀ fún bẹ́ẹ̀ tí bá ń ṣe bá kò sí nǹkan kan sí máa ń bẹ̀ tó pé tá bá ti mọ̀ pé nǹkan yìí ìwú wà ń torí pé nira ń bá wọn èèyàn anabi rahim sallallahu alayhi wa sallam aláhùn sallallahu alayhi wa sallam sọ nípa báyìí ìyẹn báyìí so tí ó bá dọ̀ ẹ̀kọ́ tí mo á kọ́ wíwẹ̀ lọ sí eid síyàn máa ń kí náfìlà before eid àti lẹ́yìn eid kí ni ìdájọ́ ọdún ìran ọdún sọ̀nà yẹn ni àbí kì sọ̀nà yẹn àkókò wo la máa ń kírun ọdún bí tẹ́ ti máa wo nǹkan tá à ń ṣe ní ìsìn ìyẹn bó ti bàjẹ́ àkókò wo la máa ń kírun ọdún ẹ gbọ́ tà nábì ń bí rẹ̀ sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ èrò mélòó ní kírun lẹ́yìn tiwa wọn ò tó tà nábì sọ̀rọ̀ láàrín gbogbo ayẹyẹ ni wọ́n fẹ́ wá láti gbogbo olùkáàkiri wọn ti wá kírun ẹ̀bí òní ṣe ń kí tiẹ̀ táwọn àwa ti pọ̀ ní nílẹ̀ àpò àpọ̀ nǹkan kan sáà máa ń pè irun kátó kírun yìí sáà máa ń ti kọ́ mọ̀ bóòlù àti kírun gangan eléyìí wọ́n pàtàkì fún wa púpọ̀ torí pé àwọn ọlọ́pọ̀ lè mọ́mọ́ tó máa jìtá sẹ́mọ́ tó máa jìtá àwọn àfa àfa ọmọ jìtá kí n tó máa jìtá ẹ̀ mọ̀ sẹ́ẹ̀ bá máa jìtá àwọn àfa máa jìtá kí n tó máa jìtá <laughs> àwọn èdè haúsá yẹn kọ́kọ́já àlà àfáǹkọ́ ó jìdá ó sì mistake ó sì mistake ẹ̀ ń pè ní jìdá àwọn àwọn afáàmà jìdá ń bí irun irun sọ̀lá tó lẹ́yìn ìdẹ́yìn tí ó kàn dàrú máa lójú ní òní mi tí ó ti ń bẹ̀ mà tí wọ́n bá ti máa bó ṣe kí ọ lè máa bó ṣe ṣe tiẹ̀ ó fi lè irun yóò fi lè clean bó la ṣe ń kírun àti àwọn nǹkan mìíràn bó ni kútúbà sọ́nà yẹn ni ká gbọ́ kútúbà àbí kí ni ìdájọ́ ọ̀run gbígbọ́ kútúbà. Eh, kájókòó eh, kákíra wa fọ́dún èlé náà tó ń dá wàhálà alẹ́ kákíra wa fọ́dún àwọn àfọ́nsún náà tó máa já ń bẹ̀ náà bí jàbí òrò tó kí ni tó jẹ́ àrìnkùnkùn ọ̀rọ̀ tó wà níbẹ̀ kákíra wa fọ́dún àgbọ̀ bẹ́ẹ̀ náà ni ẹran iléyà àwọn ìjọba wa ti gbádùn ẹran iléyà rárá ń tiwọn ṣùgbọ́n eh, àwọn èèyàn ẹlẹ́ àwọn ìjọba wa ń jọ sunday sunday na ẹ lè jẹ díẹ̀ nínú àǹfààní tó bá wà níbi ẹran iléyà náà ọlọ́run bá kó sínú ọ̀run kan ní kọ̀ọ̀kan wọn. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين الحمد لله جزاكم الله خيرا ونسال الله عز وجل ان يزيدكم علما وورعا وتقى انه ولي ذلك والقادر عليه فبيولم الله سبحانه وتعالى قباني سامع عني سندادا كوسي بباواتي ان من الذين يستمعون القول فيتبعون احسنه kó jẹ́ kí gbogbo nǹkan báyìí kó ṣe wá ní àǹfààní ní ayé bíbá àti ní alkiyama nígbà insha Allah àsìkò wá ti lọ báyìí ní láǹfààní àti gbàjú ìbéèrè ọ̀kan péré lọ. ìbéèrè mi ni pé ẹni tó jẹ́ pé ó ti ní lọ́kàn pé òun fẹ́ gba àwọn ẹmẹ́sàn-án nínú oṣù Zulhijja ní ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ oṣù Zulhijja ǹjẹ́ pé jẹ́ pé lónìí yìí tó yẹ pé pé ó rọ́ṣù lónìí ṣé ó lè bẹ̀rẹ̀ sí ìgbà látọ̀la lọ àti pé tó ajá sí pé ẹni náà yóò tún pẹran ìjọ lè gẹrun ní òrò ni. náà gbogbo ẹnikẹ́ni tí yóò bá pẹran ó ti wà nù òfin Islam tó wáyé pẹ́ẹ́n tó fẹ́ pẹran lèmọ́ni ara ọ̀la àyùbá sí i pé kọ́mọ́ gẹrun ẹ̀ kọ́mọ́ gẹ kan ẹ̀ nígbà tí màá kó ní mi wá ó ti wọ̀bẹ̀ náà ni tó wáyé kó ti gé tó ti pọ́ mà kò sí wàhálà bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ gbà wẹ̀ tí kò bá tí ì jẹ nǹkan kan tí ó ti jẹ nǹkan kan tí má bá wẹ̀ jẹ títí dìsìn kódà tó fi dàgọ́ mọ́kànlá ìtàgbà náà ló tó mọ̀ ó lè dàníyàn yóò gbà aládàá torí pé àwẹ̀ náà fìlà àwẹ̀ ọ̀ràn yẹn nìkan ni àgbọ̀dọ̀ dàníyàn látàlẹ́ láti òru láti òru ṣùgbọ́n àwẹ̀ náà fìlà yẹn máa dàníyàn lọ́sàn ní before zoro títí di bí aago mọ́kànlá méjìlá ẹ̀yàn sì lè dàníyàn bọ́ọ̀ wá ní láago mẹ́sàn tó ń tí wọn bá ti jẹun ọ̀tọ́ báyìí kọ́ bá ti jẹun kò ìsaláwẹ̀ kọ́ máa jẹun rẹ̀ lọ ọ̀la ni kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run fún ńlá dáa níyàn rẹ̀. Jazakumullahu khairan. Ah, ìbéèrè mi lọ báyìí ah, àwọn ọmọ tí a ń rè láti yóò kí wọ́n kẹ́kọ̀ọ́ ìsàn wá ń kírun lọ́wọ́ nàwáfì kí so ọkùnrin síwájú ó wá ń koran lọ bóyá ó gbèsè rà àbí gbàgbé obìnrin tó dẹ̀ jẹ́ tó tò lẹ́yìn ẹ̀ tó jẹ́ àbúrò àbẹ́gbọ́n ẹ̀ òun wá mọ̀ ṣé ó wá lè gbóhùn fi ọkùnrin àbí kó dákẹ́ jẹ́ torí pé ohun obìnrin kó má lọ sókè ṣùgbọ́n fámìlì kan ni wọ́n ẹ̀gbọ́n àtàbúrò ọmọ ìyá ọmọ bàbá bọ̀ wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìsàn wọn kírun náà lé wọn kí náà fìlà yìí ó ṣẹlẹ̀ nínú Ramadan. ìdáhùn lórí ẹ̀ ni pé wọ́n ti tírénì fún wọn tírénì ni wọ́n ti fún wọn kì í ti gbówó yá wọ́n ń practice ẹ̀sìn gangan gangan bí ẹ bẹ́ẹ̀ ti ṣàwòrán rẹ̀ yẹn òfìyàwó wọ́n ti tírénì fún wọn tí a bá ń ṣe pé nìkan mọ̀ ẹbí afẹ́kọ́ máa rántí nǹkan hánà ni kó lè bàa léwu nǹkàbúrò rẹ̀ sọ fún un yìí ṣe kì í ṣe wọ̀ mẹ́ wọn ò sí lórí ìrún gan wọn kàn ń kọ́ wọn bí wọ́n ṣe kí ni bí wọ́n ṣe kí ni eléwọ̀n ṣe láti yàn sùdáàbí bẹ́ẹ̀ kò sọ fún un sùmọ́ tó bá sọ fún un tán tó bá kírun tán èèyàn sọ̀dájọ́ fún ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi tóbìnrin bá dàgbà tàbí ọba jẹ́ wọ́n ti di mọ́sálásí tí obìnrin ṣe ìmáàmù wa ń kírun lọ́wọ́ wọ́n á gbàgbé àyà kan ẹ bá pariwo inna aliman hakima <laughs> èèyàn kan kọ́ mo lè fi pé kọ́ máa wọ́n rán létí kọ́ rẹ̀ ka ti ń ṣáájú kí wọ́n fún un kó fi rí kinní òun ló ọfẹ́ kí àbúrò kó dà wọ́n máa ń gbé koran lọ́wọ́ gbà mí táwọn ọjọ́ máa ń a wò pé ó sì ti kájẹ ń sọ fún ó sì ti kájẹ ń sọ fún wọ́n fẹ́ fi máa rán létí bó ti cram ààyè àyè tó ni tọ́lá pé tírénì ní kùsùlá àti ìṣòwò tó bá yẹ sí pé wọ́n ń kí gangan wọ́n ń kí wọn gangan gangan no obìnrin ò ní ìdí pé kọ́ sọ yọkàn ṣe ìṣàrà tó bá ti ṣe ìṣàrà yọkàn fún ní sígínà láti fún sígínà tí ó bá tọ́ bá rántí tí ọba sí ìrántí kó filẹ̀ fákọ̀rọ̀ owó máa tàyà sára mi níhù lọ́lọ́run ọba wí ọba ń dàkẹ́ láàrin àyà méjì inna Allaha kana kana sí àlímọ́ hakima ni àbí hakima ni àlímọ́ ọmọ ìdí bẹ́ẹ̀ mọ́ lé ọba lẹ́yìn tí ó sọ fún rúkú <laughs> fákọ̀rọ̀ owó máa tàyà sára mi <laughs> àyà ni ọlọ́run gbé kalẹ̀ fún wa ọba ń kírun lọ́wọ́ máa tàyà sára mi ló jẹ́ sí pé ìwọ́tọ̀ fẹ́ lídìí wọn máa ń káyà tó hà dáadáa tó bá tún káyà tó hà dáadáa ó tún ti ń ta kọ̀rọ̀ lọ́hùn pákọ̀rọ̀ máa ní tó ṣe nígbà tí wọn ni si á ṣe ìdánwò bàbá fẹ́ ṣe ìdánwò lọ́wọ́ máa a ah, gbogbo ibi tó le yìí ni mo ibi tó mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run dáadáa ni ní <laughs> ya kula kulakar